bọ̀ sà ẹjọ́ kí ni orúkọ yín sà. ìyòwú sunday. ẹ mo yẹ wo lẹ jẹ ní bíbá yìí sà. ṣé bí àjò ni mí ṣùgbọ́n mi ì ṣe àlejò mo ti dé bíbá ní ṣe ń lọ bí dáàtì ṣá tí mo fi wà bíbá. kí ni àwọn nǹkan tẹ́ ẹ̀ ń dojúkọ ń bí bí ìṣòro tó dẹ̀ máa lè jẹ́ kí ayé ọrùn ọrùn dẹlẹ̀ fún yín in times of time pé gbogbo wọn tẹ́ bá ń ṣe inú yín á máa dùn bí wọ́n bá ṣe ń ṣe ti dábẹ́ bí ṣe ń béèrè wọn tó lè ti dábẹ́ ṣẹ́ni nǹkan tí mo ń béèrè èrè tó bá máa ṣiṣẹ́ ó máa lówó lọ́wọ́ tó bá lówó lọ́wọ́ iṣẹ́ ò ní lọ ẹ gbọ́ lè sí tó mo nídìí owó àti àwọn nǹkan nǹkan wò ni ẹ àwọn kẹ́míkà àti àwọn boat tó fi ń ṣe oko tí bá ti rí gbogbo nǹkan yẹn àti pump machine. pumping machine. nǹkan tí mo ní mọ̀ so nǹkan tó nǹkan kan tó wà ń bẹ̀ nǹkan ò ló wà ń bẹ̀ ṣe rí àwọn ráìsì yẹn nísìnyí tó bá ti gbìn àwọn àwọn tó bá máa rí ẹyẹ àmọ́ lọ àmọ́ lọ mú àwọn kan wá láti sanwó fún wọn láti sanwó. tẹ máa sanwó fún wọn láti máa bá yín máa tàfà fún àwọn èèyàn yẹn. tó bá ti yá àtúmọ̀ wá àwọn tó bá máa bá wa já àtún sọ̀rọ̀ àmọ́ sanwó fún wọn. ṣé bí mo ti sọ nísìnyí bóyá bọ̀dá ìlú gbọ́ pé èmi pẹ̀lú bọ́dà mi àjọ òṣìṣẹ́ kan ká tó parí rẹ̀sì jíjà one million ni mo ná tàbí ti ṣe so ìgbà tí èmi pẹ̀lú àjọ wà papọ̀ nísìnyí ẹ máa ṣe irun lọ́wọ́ fún wa. Okay, sir. So, a máa ń gbin